tí wọ́n ti gbé amára rẹ̀ fún wa lẹ́yìn àtúntò fún ọ̀gá ìgbẹ́jọ́ náà ọ̀dọ̀ ìgbẹ́jọ́ fún oníṣẹ́ náà náà. Tudo além de lọ́jọ́ mọ́ndé wọ́n tún gbà ní yàrá sí wọ́n tún gbà ní tòlẹ́ eléyìí lára oríire lára ìkẹ́ tí ọlọ́run bá fi dé. eléyìí ó wà nílànà òjíṣẹ́ àlọ́dọ̀ Muhammad sara bákan náà wọ́n wọ́n tún tún fún ọmọ tún àwa wọ́n ní ká ní pé atọ́jú ara wa ó fi lè máa sọ táwọn ìmúra wa kárí tó bá ti ṣẹlẹ̀ àwọn.